والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نرجونا فاكس إسلام سوري قل وأجزي النبي محمد صلى الله عليه وآله وسلم ó gbé kalẹ̀ fún wa bí ká máa wà òkọ́sí rẹ̀ ká máa ṣe bí rẹ̀ nínú gbogbo àwọn àjọsìn wa àti ìhùwàsí wa àti gbogbo bá ti pọ̀ wa pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ wa nítorí ká lè bá a wúre ká lè bá a sọ̀rí. lábẹ́ bẹ́ẹ̀ àwọn àjọsìn ọlọ́kan àjọkan anábì sallallahu alaihi wasallam. wọ́n fi wọ́n mọ̀ wá àwọn ètò ṣe àlàyé wọn kò sí nínú Al-Qur'an ìwọ́n tó ṣe pé tó bá fẹ́ sórí rẹ yóò wá òkọ́sí ànábì níbẹ̀ torí pé Allah náà ló sọ pé wa ma atakumu ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu gbogbo ń dáná bí mo wá fún ẹ tẹ́wọ́ gbà fún ẹ jìnnà anabi sallallahu alaihi wasallam ó jẹ́ ẹni tó ṣe pé ó máa ń ṣe sùyàmù àṣúra ṣáájú kí islam kan tó bẹ̀rẹ̀ ní ìgbà tí wọ́n wà ní ayé ojú dúdú torí pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn ń ṣe láwùjọ mẹ́kà bàtà nàbì sallallahu alaihi wasallam ti ṣe hijira sí al-Madina tó bá pé ní ọjọ́ àṣúra yìí àwọn yahood àwọn náà tó máa ń ṣe sùyàmù rẹ ọlọ́dún ní kí ló dé wọn nítorí pé ọjọ́ ni olùwà kó ànábì Musa aleyhi salam ló kó la lọ́wọ́ sáré fúráwù àtàwọn ọmọ ogun rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọláwàlá lẹ́kọ̀ọ́ sànábì Musa rìn lọ ànábì wa ń sọ sùyàmù àṣúra ọwọ́ apá àwọn mùsùlùmí láti ẹ̀kọ́ máa ṣe àṣẹ yìí wọ́n lọ sọ sùyàmù aṣọra di ọ̀ràn yìí tọ́lá bí wá pé sùyàmù olólù akọ́kọ́ sí lọ́ràn yìí lórí wa nínú Islam ṣáájú Ramadan a fún wọn léṣe pé sùyàmù aṣọra ìwọ́n lẹ́yìn ìgbà tó lọ ẹlẹ́dàá tó sọ sùyàmù Ramadan lọ́ràn yìí aṣọra kù lọ́ràn yìí ó di nàmbà fẹ́ẹ́ ó wá nu hadith pé man sha'a sama wa man sha'a taraka ẹni tó bá wù kọ́ máa ṣe sùyàmù rẹ̀ ẹni tí Ramadan ti wà ẹni tó bá sì wù kọ́ ṣùgbọ́n o àìpàtì ibẹ̀ lórí wà ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Qatadah al-Ansari radiyallahu anhu nínú Sahih al-Imam Muslim wọ́n bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ǹjẹ́ ọláwo ẹni bẹ́ẹ̀ fún káṣí sèyàmù àṣùwà anábì ní ìkọ́fẹ̀rù sàdà olúwa máa fi ń pa ìṣọ́ ọdún kan rẹ òsì tàbí ṣùgbọ́n gbogbo tí ó bá dé kéèyàn kó nílọsíwájú wọn pẹ̀sẹ̀ rẹ̀ rẹ fún ntí mùsùlùmí yẹ kó mójútó yìí wọn fi pa ìṣẹ́ ọdún kan rẹ fún wa alimami Qarafi rahimahullah wọn ní ìṣẹ́ ọdún kan tó ń sọ yẹn sọ̀há ẹ̀rù àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí kìí sọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá a sì mọ pàtì kéékèèké àti ńláńlá gbogbo olórí rẹ̀ ń fẹ́ fún ọ̀bùn pàtó náà rẹ̀ nínú ẹgbà wọ̀rọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma ó ní wọ́n sọ fún ẹ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé Àṣúrà àwọn Yahudi náà ń ṣe tó níjọ pé nítorí wọ́n ń ṣe làánà ń ṣe wọ́n àti ọjọ́ pé ọjọ́ kan náà anábì wa sọ pé la in 'ishtu ila al-qadimi la asumanna ad-da'da tó lọ́wọ́ bá ní kẹ́mi ní okùn dọ́dún tó ń bọ̀ màá tún kọjọ́ kẹsàn-án kùn yọ máa jẹ Tasu'a àti Ashura ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá àti màá ké ilẹ̀ ń sú ilẹ̀ ń Si níjọ́ ògan lásọkóso muharram bẹ̀rẹ̀ òní yìí ńlọ́jọ́ kẹsàn-án nínú oṣù almuharram eléyìí tí a mọ̀ sí ọjọ́ tó yẹ ká ṣe sòyàmù tààsùwà eléyìí tí òfin ṣẹ̀rí àfihàn wá pé ká ṣe papọ̀ mọ́tọ̀lá yóò máa jẹ tààsùwà àti àṣùrà torí ẹ̀ gbogbo ẹni tó bá ti jíjẹ sáré ó sì dàníyàn òun fẹ́ tó sòyàmù yìí ọmọ bá lọ ẹni tí ò tiẹ̀ mà àbọ̀mọ̀ ọgbọ́ tẹ́lẹ̀ ìgbàgbèsè àtìsẹ́ bá ọjọ́ tó kà àjẹpọ̀ ní náà ni lókun gbàtà àbá ti jẹ nǹkan kan títí di wákàtí tá a wà ń bẹ̀ yìí kò sí nǹkan tó burú kéèyàn dàníyàn ara ìyàtọ̀ tó wà láàrin sòyàmù ọ̀ranyàn bíi Ramadan àtàwọn sùyàmù yòókù tó jẹ́ náfìlà òun náà ní pé Ramadan tẹ rí yẹn nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tọ́ka nínú àwọn ìyàwó anábì gbà wá ìyẹn Hafsa onílà sùyàmù liman lam yubayyit an-niyya min ẹni tí o bá ti forí dàníyà kò lè ní Ramadan ṣùgbọ́n ti náfìlà ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ Aisha radiyallahu anha. ìgbà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam wọn máa wá láàárọ̀ àárọ̀ láti wá béèrè pé ǹjọ́ ń jẹ kán wá wà lébi tó ń jẹ bá wà lé ànábì bá ti sọ pé kò ànábì wa ana sa'im àjẹ pé èmi ń sọ sùyàmù ó túmọ̀ sí pé àárọ̀ tí wọ́n sọ pé kò náà ni ọ́ dà níyà eléyìí túmọ̀ sí pé nínú àwọn sòyà àlejò àwọn láàárọ̀ nǹkan tó kàn ṣàkíyèsí ni pé tí oòrùn sí ìyẹ̀tàrí nígbà tí àfíńdà níyàn torí tó wọn bá ti yẹ̀tàrí èèyàn bọ́ọ̀nù á sì ṣàkíyèsí pé ṣáájú kó tó di pé àdàníyàn àjẹ kankan àmú kankan eléyìí tó túmọ̀ sí pé a ti wà nípò ẹni tó lè sọ sòyàmù ó tilẹ̀ jẹ́ fáwọn olùmọ̀ sọ pé ìgbà tẹ́mi ò ti bẹ̀rẹ̀ sòyàmù láti ìgbà tẹ́lifásitì àrí ti yọ tó ti pàgọ́ mẹ́wàá rọ̀ mọ́ bẹ̀rẹ̀ àtìgbà wo ni wọ́n mọ̀ kọ́ ládàá rẹ̀ fún mi àwọn kan ni wọ́n kọ́ ló dende àwọn kan ní látìgbà tó ti dàníyà látìgbà tó ti dàníyà lọ́dọ́gba torí àti sànàbì sallallahu alaihi wasallam tó ní wa innama likulli imri'in ma nawa ńtọ́ dàníyà rẹ̀ lọ́gbà ládàá rẹ̀ ó dàníyà tẹ́lẹ̀ àgọ́ mẹ́wàá rọ̀ ló tó dàníyà àtàgọ́ mẹ́wàá rọ̀ ní ládàá rẹ̀ ó ẹni tí ò bá ti jẹun a lè dàníyàn nìsín àwọn ẹni tí wọ́n sì ti jẹ́ kí wọ́n jẹ sáré táwọn náà ti dàníyàn olú ẹlẹ́dàá ó fún gbogbo oníkàlùkù ṣe ó sì ṣe ní àtẹ́wọ́gbà olú ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ méèyàn bá wà lè ṣe tòní kéèyàn má ṣe kí tọ̀lọ́ gbọ́mọ̀ lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka